قال المحدث رحمه الله لعن الله من لعن والديه حدثنا عمرو بن مرزوق قال اخبرنا شعبه عن القاسم بن ابي بزه عن ابي الطفيل قال سئل علي عن هل قصكم النبي صلى الله عليه وسلم بشيء لم لم يقص به الناس كافه قال ما قصنا رسول الله صلى الله عليه وسلم شيئا لم يخص به الناس إلا ما في قراب قيش ثم ثم أخرج صحيفة فإذا فيها مكتوب لعن الله من ذبح لغير الله لعن الله من سرق منار الحرب لعن الله من لعن والديه لعن الله من آوى محدثا باب باب باب يضر والديه ما لم يكن معصيه باب يضر باب يضر والديه ما لم يكن معصية حدثنا محمد بن عبد بن عبد العزيز قال حدثنا عبد الملك بن بن الخطاب بن عبيد الله بن ابي بكرة البصري لقيته بالرملة قال حدثني راشد حدثني راشد بن عبد محمد عن شهر بن حوشب عن عن شهر بن حوشب عن شهر بن حوشب عن أم الدرداء عن أبي الدرداء قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بتسع لا تشرك بالله شيئا وإن وإن قطعت أو حرقت أو حرقت ولا تتركن الصلاة ولا تتركن الصلاة المكتوبه متعمدا ومن تركها متعمدا برئت منه الذمة ولا تشربن الخمر فإنها مفتاح كل شر و... وآتع وأطع وأطع والديك وإن أمراك وإن أمراك أن تخرج من دنياك فاخرج لونها ولا تنازعن ولاة الأمر وإن رأيت أنك أنت ولا ولا تخرج من من الزحف وإن أهلكت وفر أصحابك وأنفق من قولك على أهلك ولا ترفع صوتك عن أهلك على على عن أهلك على عن هلك على أهلك ولا ترفع صوتك عن أهلك عن عندك على على على أهلك ويخصهم لله عز وجل بس الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه، يقول المصنف رحمه الله باب لعن الله من لعن والديه لا بكاسدة آه، أو بوامجيجي aburú àìda kọtọ kọyẹkùtì ọ̀dọ̀ wa kó ṣẹlẹ̀ sí wọn wọn mú àkọlé yìí wá wípé láàánà laana láàánà wàlídẹ́yì wọn lọ gbogbo ẹni tó bá láàánà bàbá àtìyá rẹ̀ ọlọ́run wa gbogbo ẹni tó bá láàánà bàbá àtìyá rẹ̀ aláàánà ló ti ṣe máa ń wá tó bá ìtumọ̀ rẹ̀ ní ọ̀pọ̀rọ̀dọ̀ min rahmatillah kálẹ̀yìn kúrò nínú kẹ́ ọlọ́run ní máa ń jẹ́ láàánú tó bá wá látọ̀dọ̀ Allah ṣùgbọ́n tó bá ti ọ̀dọ̀ ẹlòmíì wá ó máa ń túmọ̀ sí èpè ó máa ń túmọ̀ sí èpè tó bá sọ pé láàánú Rasulullahi sallallahu alaihi wa sallam ànábì sallallahu alaihi wa sallam láàánú àwọn kan èpè náà ní máa túmọ̀ sí nítorí pé ìkẹ́ ọlọ́run kìí ṣe tà ànábì kù ọlọ́run ọba ló nìkẹ́ ń ló lè lé ẹni tó bá wù kúrò nínú ìkẹ́ rẹ̀ tó fẹ́ ẹni tó bá wù sínú ìkẹ́ rẹ̀ ṣùgbọ́n nàbì tí bá ti jẹ́ pé máa ń jíṣẹ́ ọlọ́run gbọ́lọ̀ ńlá náà àwọn kan la'ana

wọ́n tọrọ pé kí dáadáa ọmọ jẹjẹ wọn lábẹ́ rẹ̀ náà ẹni tó ń là á nà bá wọn kò yẹ kí ìkẹ́ ọ sí ìyà ṣùgbọ́n pè láti máa túmọ̀ rẹ̀ nítorí pé ntí ò bá ní òlè léèyàn kó ń bá kúrò nínú yẹn lè dá wa kó wa kúrò nínú lè dá wa yọ làánà gbogbo ẹni tó bá fi lè làánà kí ni ìtumọ̀ làánà tó máa lè ṣe fóbi rẹ̀ méjèèjì ọ̀nà kó ṣépè fóbi rẹ̀ méjèèjì á rí i pé nínú ẹ̀mọ́ ara ẹni eléyìí tó ṣe kọ́ máa tọwọ́ àwọn ọmọ mi ìṣẹ̀lẹ̀ ọ̀nà ni á máa ṣépè ẹni ọlọ́run ọba kó sànù wà ńgbà tí ayé bàjẹ́ tó bàjẹ́ tó bàjẹ́ kìí ṣe nǹkan tó yàyàn lẹ́nu mọ́ kíkọ́ máa ọ̀pọ̀lọpọ̀ ètò wọ́pọ̀ gidigidi wọn náà ni pé ọ̀pọ̀lọpọ̀ máa máa ṣépè fóbi rẹ̀ lẹ́yìn wa gbà tó ṣe pé àwọn etí ó pọ̀ tó àwọn eléyìn àwọn náà máa ń ṣépè fóbi wọn lójú wọn àmọ́ nǹka àtàwọn eléyìn ọ̀pọ̀ tó tẹni tí ń ṣépè fóbi rẹ̀ lẹ́yìn rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim ìgbà míì gan ẹ̀rí pé ní ọmọ tí ń tìtorí rẹ̀ ṣépè fóbi rẹ̀ yẹn ẹni pé nǹkan lé ayé ni ẹni máa wò ó pé bàbá òun ọkàn bí àwọn sáyé ni ó bí wọn kalẹ̀ bí ẹ̀dá kò lè tọ́jú wọn èyí jíjẹ èyí mímu kò lè pèsè fẹ́nìkan olórí ibú tí ò ní dáa fún àti nǹkan mẹ́rin ha nítorí nǹkan lé ayé ẹlòmíì ẹ̀wẹ̀ ó lè sọ pé òbí òun ọmọ kan àti ọmọ kan. nìkan ló dààmú fún nígbà tó sì ti tọ́ àwọn ti rán wọn nílé ẹ̀kọ́ táwọn ti dẹni gíga pípa tì lọ́pàá gbogbo àwọn tì bàbá tí ò ní í dáa fún so sẹ́mi pé ń bẹ̀ ń fún òbí rẹ̀ nù sọ pé ìyá òfò ìyá àdánù ìyá olórí ibú ká dáa fún ó ti o ò sì kú ò kú kí á ní wa lónìí ṣé bóun bíbí tó bí ọ̀hún ti tó láti sọ di ẹni bàbàrà tó gbọ́dọ̀ pé gbogbo ẹ̀tọ́ rẹ̀ fún so àwọn yẹn máa ń làánà àwọn òbí wọn báwọn lọ́pọ̀lọpọ̀ wọ́n máa ń ṣépè fáwọn òbí wọn báwọn lọ́pọ̀lọpọ̀ ìgbà bíi àwọn ètò kéré sáwọn eléyìí ló ń kà ẹ̀rí tí ó yẹ pé ojúkorojú ní iwájú àwọn òbí wọn ni wọ́n ti máa ṣépè fáwọn òbí wọn gbọ́yọ̀ òbí bu ń ṣépè fún òun náà ṣẹ̀tì ẹ̀ ó náà ṣètò ẹ̀ pẹ̀sẹ̀ dìgbà tó bá sọ pé kò ní í dáa fún òbí rẹ̀ ká tó sírò kó o ti ṣépè fóbi rẹ̀ ìgbà tí òbí rẹ̀ ti ń bọ́ sọ̀rọ̀ ń sọ fọ́mọ rẹ̀ pé kò ní í dáa fún ọmọ yín pẹ̀lú tó ń ṣe yìí o pẹ́ẹ́tì wọn ti ṣépè fún ọ kò ní í dáa fún ọ ò ti ṣẹ̀ wọ́n náà ti ṣẹ̀ solomọ agba yọ̀ọ́ dáa fẹ́mi o yọ̀ọ́ dáa fẹ́mi o ẹni tí yọba forí kásẹ̀ pè oníkọ́ máa sẹ́ o sẹ́mi pé mẹ́ wọ́n ti fi hàn pé bí yẹn ń kọ́ orí ara rẹ̀ ní sẹ́pè fún wọn náà dá padà. ìgbà mí ẹ̀wẹ̀ ọmọ mi ọ dájú kọjá àbíkí àfọ tóbi ọ pé kò ní dáa fún yọ sọ pé ẹ̀yin ni ò ní dáa fún. tóbi lè sọ pé àjálàjálà máa tó ń ṣe náà lọ́ọ́ kú gbogbo ẹ̀yin lẹ́gbàá jálàjálà kú olórí ibú òbí subahánàlá sọgbà tó burú tó gbàlùmà ló ti jẹ kẹbí ìrọtún mìíràn kàbáyé ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá nítorí pé kí ni wọ́n pè ní ẹ̀ṣẹ̀ ẹni tó bá ṣe Ọlọ́run làánú nà ńlọsọ di kẹbí ìrọtún mìíràn kàbáyé kí ló bí rẹ tiẹ̀ wá lè ṣe fún ọ láyé yìí tí wọ́n fi wá jẹ́ pé ẹnu rẹ gbà láti máa ṣépè fóbi tiẹ̀ àbá ó yí táyọ àlá ti pọ̀ jù àìfẹ́ ni pé ní àìfihàn pé yẹn ó ti pọ̀ jù kò sí bá sì ṣe òbí rẹ ti lè pọ̀ tó tí ó wàá jẹ́ pé ẹnu rẹ ló ti wá yẹ ká gbọ́ pípọ́ lọ́wọ́ kọ òbí rẹ kò ní dá fóbì rẹ ọ̀rọ̀ rẹ àti lójútùú láéláé pé sẹ́nu rẹ ló ti yẹ ká gbọ́ torí ẹ̀ wọ́n bá bi ọ́ léèrè pé kí ni ìdájọ́ ká máa ṣépè fáwọn òbí wa ń kọ́ á sọ pé kẹ̀bí rọ́tún nínú kẹ̀bá ẹ̀. ìgbà míì ìwọ ọ̀ma àyàfi tán bá tó tọ́ lólobó ni ló tó mà ipò ti ṣépè fóbi rẹ̀ ìwọ ní mà. sòbí nìsín ó jẹ́ pé ìwọ́n ń bú bàbá oníbàbá ń ṣépè fún onítìyín náà wàá bú bàbá rẹ̀ tonto ṣẹlẹ̀ ní ìsinmi pé o ti bú bàbá ń bàbá o tún bú bàbá rẹ̀ torí pé ìwọ lọmọ ọsẹ tó kókùn mọ bá ìyá rẹ̀ tí wọ́n bá ṣépè fún bàbá ń bàbá ọmọ ọlọ́mọ náà ò ní ṣe kíni kò ní ṣépè fún bàbá tiẹ̀ náà so ìwọ wa tún ṣépè fún bàbá tiẹ̀ tún ṣe fún bàbá ń bàbá ẹni tó ṣépè fún bàbá tiẹ̀ san òhun tó ṣépè fún bàbá tiẹ̀ sàn òun náà tún ṣépè fún bàbá rẹ̀ nítorí pé tí ìwọ bá ṣépè ní ìsìn wá tónítọ̀ ń dáhùn tó tí wọn náà dákẹ́ ó tún fún nàmbà tírì bóyá alẹ́ rẹ ni làjà ń bẹ̀ ni ó fi máa ń tírì bọ̀tí lẹ́yìn máa fíìlù lẹ́mìí rẹ̀ kọ́ ẹ kó náà dá padà. so torí ẹ èèyàn máa ń làánà bàbá rẹ látàrí pé èèyàn làánà bàbá ń bàbà ká lọ sọ ara wa àwọn òbí wa kọjá gbogbo bìkẹ́àfù wọn kọjá gbogbo lẹ́gbọ́ àwàdà torí ẹ̀ náà lẹsẹ rí àwọn Yorùbá àwọn ọ̀rọ̀ tó bá làákà ìmúwà náà ọ̀rọ̀ wọn Wọ́n kàn jẹ pé wọn sábà lò náà wọn ní ẹni tí bàbá rẹ ọjọ́ lójú. Mhm. ní bú bàbá ń bàbá wàhálà òdodo ni bẹ́ẹ̀ lẹni tí ìyá rẹ̀ ọjọ́ lójú ní bú yóò yà èébú lásán nù o ok bàbá jẹ́ àlejò lójú kọ́ ọmọ ṣépè fún bàbá ń bàbá ìyá ẹ ó lè jọ́ lójú kọ́ ọmọ ṣépè fún yóò yà so àwọn tí kọ́kọ́ ṣubú dànù lójú rẹ̀ náà àwọn tó pè lóbi rẹ wọn ò ti kọ́kọ́ jámà kankan pátá korongodo lójú rẹ ìdí inú tó fi rọrùn fún ọgbà jẹ́ láti mú bàbá ń bàbá máa bú láti mú bàbá ń bàbá máa ṣépè. orídìí eléyìí àwọn bàbá wa ti bí wa o àwọn màmá wa wọ́n ti bí wa o ẹ̀yin náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùtọ́jú gbọ́ wa wọ́n ẹ̀yin náà ti ń di bàbá ẹ̀yin náà ti ń di ìyá ó dájú pé ẹ̀yin náà ti rí díẹ̀ nínú tí ìyá fojú wì tí bàbá fara gbá tí wọ́n fi ń jẹ́ ìyá àti bàbá ẹ̀yin náà kò ti ń bímọ wàláhì kìí ṣe ìpọ́njú kékeré kìí ṣe ìpọ́njú kékeré lódodo a sọ pé bàbá ò lóyún bàbá òsì lọ́wọ́ bímọ níjọ́ kúnlẹ̀ bàbá ò ní ọmú kan nígbà àyà tọmọ kan lè rí mu ṣùgbọ́n àfi tíwèé bá ṣe bàbá ló kù inú ẹ̀mí inú ọkàn inú ẹ̀dọ̀ òbí lọ́kùnrin iná lọ́mọ wà àyàfi tíwèé bá ṣe yàn àbẹ̀yàn jàtìjàtì torí pé nísìnyí ọmọ rẹ tí èsì pé ìwọ ló lóyún rẹ o èsì ìwọ lọ pọ̀ kalẹ̀ lọ́jọ́ kúnlẹ̀ o ọlọ́mú kan tó fún un tí àìdá kan bá ṣe ọmọ rẹ o ọmọ gbọ́ nínú ẹ̀mí rẹ ọmọ gbọ́ nínú ẹ̀mí rẹ kódà nígbà mi ó lè dùn ọ́ ju ọmọ rẹ nǹkan lọ bẹ́ẹ̀ ti dáadáa bá ṣe inú ẹ̀mí rẹ ló ti máa rí dùn náà kódà inú ọmọ rẹ lè má dùn tó tiẹ̀ Allahu akbar torí ẹ ló ṣe jẹ́ pé nìsín ẹ wá ní bá ń ná máa mi kò dénú ọlọ́mọ òdodo ni o òdodo kọ́lá bọ́bá bá ń jájúmọ́ ma bá ń jájúmọ́ ma mi kò dénú ọlọ́mọ o lè tẹ́ nítorí ẹ o tọ́ba jájúmọ́ ma lásán tọ́mọ bá ké òbí wọn gbọ́nú ẹ̀mí rẹ̀ ni pé ah, kí ló wá ṣe fún tó bá ń mọkàn ní kí n jájúmọ ọkàn ní kọ jájúmọ ta ni <laughs> ibẹ̀ ló ti rí pé ah, ọlọmọdé forí gbé jombo ntí máa ṣẹlẹ̀ nù torí ẹ àwọn ọmọ pẹ̀lú òbí ah, òbí òbí ka ọmọ kún ju bọ́ ọmọ ti kò bí kún lọ tí ọba jẹbẹ tí wọn máa làánà bàbá rẹ àtìyá rẹ wọn ní làánà wọn òbí ló máa ń dì má ká ló máa ń dì má yà ọmọ mélòó ló ń di òbí ká ọmọ mélòó ló ń di òbí ká ní bàbá yín bá ń béèrè àlàáfíà yín lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú fóònù ní ìṣẹ́ àmọ́ pé wàhálà bàbá ti pọ̀ jù ìbáṣepọ̀ ti lọ níyàwó wàhálà kan torí kẹ́ my dad ní ń pè mo máa ti rí i pé bàbá rẹ ló tún pè ó bàbá aláṣejù àgbẹ̀díẹ̀díẹ̀ wọn náà ti gbé bàbá rẹ léyàwó rẹ lọ́wọ́ àbá aláṣejù iṣu àgbàlagbà àdọmọ rondo wọn náà sí develop a thread fún bàbá rẹ̀ Allahu akbar ipò tí òbí tu ọmọ sí sàṣà ọmọ ló tó òbí síbẹ̀ kọfẹ́ sí lórí de eléyìí Abu Tufail òun ni ó gba ọ̀rọ̀ yìí wá ó sojú rẹ̀ pé ẹnìkan bíi Ali ibn Abi Talib radiyallahu anhu wọn dákọ ẹni náà fún wa bóni al-fi'lu lil-majhul su'ila Aliyyun yẹn nígbà tó bí kọlọjà nítorí wọn bí oní bàbàrà èdè lárúbá ti dáa púpọ̀ jù tẹ́bá fẹ́ tó ṣiṣẹ́ aníbàṣẹ sọ̀rọ̀ sa'ala fulanun Aliyyan àmọ́ àfẹ́ dárúkọ ẹni tó béèrè só ilà àlìyọ̀nù àbí àlìyò léèrè yéésà wa ò àbí ẹnìkan ẹnìkan bí. ẹ sì máa àlì ibn Abi Talib radiyallahu anhu ọjọ́ máa ẹ̀gbọ́n bàbá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ti ń jẹ́ Abu Talib Abu Talib yìí. òun náà lẹni tí ó padà gba ìtọ́jú ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn ikú Abdul Muttalib tí í ṣe bàbá bàbá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nítorí pé ànábì wa sallallahu alaihi wasallam bàbá rẹ̀ ti kú láti ti Ali ó gbìyànjú púpọ̀ lórí àti dáàbò bo ànábì wa Muhammad nítorí kíṣẹ́ tọ́lọ̀ ń fi ran kó lè bá a jẹ nítorí jẹ́ tó ń ti pé wọ́n gbìyànjú pẹ̀lú òun náà kó nù ó tẹ̀ sí Islam bàbá yìí kọ̀ ó lóun ti mọ̀ pé Islam ló dodo ṣùgbọ́n kí ni tára yóò sọ ní bò lẹ́rù wọ́n máa gbé ọmọ àbúrò rẹ̀ ló kókò kúkú sí lórí lọ́rọ̀ rọ́kúrọ́ sínú ló fi wá dẹni tí ń ṣe ìsìláàmù ọwọ́ akọ ẹ̀sìn àwọn bàbá rẹ̀ sí bẹ́ẹ̀ ntọ́ba àbútọ́lìb lẹ́rù ní tí òjò ṣe islam nítorí pé ńgbà tí àbútọ́lìb yẹn ti ń pọ̀ kakú lọ́wọ́ tánàbì sallallahu alaihi wasallam wọn á ba wípé ìwọ ẹ̀gbọ́n bàbá mi ẹ sọ la ilaha illallah gbólóǹkan tí ń bá yín fi ja àjàngbélàjàre fún yín tó bá ti jọ gbẹ̀ndà òkèèyàn wọn á bá àwọn akóbá rẹ ní tí ìyá tẹni tí wọn bá kóbá nínú wọn làbù jahal àwọn wa pé anábà ti ní sọlá ìlà ìlọlọ wọn wá wojú Abu Talib àtàrọgọbù amílẹtì Abdul Muttalib ṣé ọfẹ kọ ẹsìn bàbá rẹ lédè kúkúrú ọfẹ kọ ẹsìn bàbá rẹ Abu olóòtú wosùn alẹ́ mi ni a sọ láìláì lọlọ ewúrú èrè tí ọba jẹ láì ṣe náfìlà araka kan fún ọlọ ń parí ó ní huwa ala millati Abdul Muttalib àwọn tí ń gbọ́rọ̀ wa orí wọn gbọ́dọ̀ pè orí làá fi máa ń sọ pé èèyàn wọ̀rọ̀ ká tí ó tún pọ̀ nítorí òun sọ ni pé ana ike òun o òun èmi òun o kóró kó yé wa orí ẹ̀sìn bàbá òun lòwó kù sí ewu àwọn ẹni tó gbọ́rọ̀ wa gbèsè gbọ́n tó pé òun o ikọ̀ kò wí bó ṣe wí torí wọ́n ní àpèmọ́ra là á pè tèmi dire òun o orí ẹ̀sìn bàbá òun lòwó kù sí bí àbùtọ́ rẹ̀ kó ṣe hàlákà mi. Ali bin Abi Talib radiyallahu anhu ó jẹ́ ọmọ bàbá yìí ní bàbá tó jẹ́ gbọ́n bàbá tànàbí Muhammad sallallahu alayhi wa sallam aliyu yìí wọ́n jẹ́ alásùnmọ́ ànábì gidigidi gidigidi débi pé nù àdéhìí kan ànábì sọ fún aliyu pé anta minni bi manzilati Haruna min Musa bó ti ṣe jẹ́ sí mi ó níbi ànábì Haruna ti ṣe jẹ́ sí Musa. tilẹ̀ jẹ́ tó kò sí ànábì lẹ́yìn mi yẹnni pé ànábì fi ṣe àpèjúwe bí ẹ Ali ibn Abi Talib ṣe súnmọ́ ntò ànábì fọmọ rẹ̀ fún Fatima tó Ali yìí òhun mẹni tànábì fi ṣe ìṣújú fáwọn kèfèrí wọ́n ti ra wọn lórúka rọkìrìkàlẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam lálẹ́ tá ànábì ṣe hijira gbóbìlẹ̀ bá àjọ tó máa bá yọjú lára lẹ́kùn wọ́n sá máa rí i pé ànábì sì ń bẹ lórí ibùsùn ànábì sì ti lọ́ọ̀tì àlẹ́ ní àyà tí ọba aláyà ó sùn níwájú àwọn géńdé ẹbánipáni. E torípé àwọn géńdé yẹn wọ́n ti mú ìdà wá gẹ́gẹ́ bí ète tí ṣètọ́ nìkọ́ wọn láti inú ẹ̀yà kọ̀ọ̀kan ni wọ́n ti mú àwọn géńdé tó ní agbára tí wọ́n sì fún wọn ní àwọn àdà tí wọ́n pọn dáadáa lórí pé wọ́n yàlu ànábì sallallahu alaihi wasallam wọ́n sì wọ́n sì sa ní ìdà ní àsápa lẹ́ẹ̀kan náà bí ìgbà téèyàn kan ṣoṣo lọ pa lọ́nà tó fi jẹ́ pé kò ní jẹ́ pé ẹ̀yà kan ni wọ́n sọ pé pàǹdàbì sallallahu alaihi wasallam gbogbo yín pátá lẹ́pà àyẹ̀kẹ́ gbogbo yín náà lẹ́dà owó ẹ̀mí rẹ̀ sàn tó lè bá a pé Islam tó dọ́dọ̀ tiẹ̀ tí wọ́n sọ́dọ̀ bẹ́ẹ̀ lá tó ń fi túwó kún tó ń kó jẹ Islam yẹn kì í sojú bọ̀rọ̀ ló fi dọ́dọ̀ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam kọ̀ọ̀rọ̀ àwọn sàhábà kọ̀ọ̀rọ̀ gbọ́ fún wọn kí Islam kó lè kó lè là kó lè yè kó lè là ọwọ adọdọ tiẹ̀ tán ọwọ asọ di nítọjá pé iṣẹ́ awo ni wọ́n fi ń ṣe. wàlà hàwùlà wàlà quwwata illa billah. ali ó sùn lórí ibùsùn yẹn ẹni tó bọ́ lọ́wọ́ bá dúró nígbà táwọn gidi gan kú táwọn bẹ́ńtà pẹ̀lú dà anabi ti jáde anabi tó láyà tó gbogbo kálukú wa lọ ó tún jáde síbẹ̀ tó mọ ìgbọ́ tó dálú wọn. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون ọlọ́run dí wọn ó fẹ́ dídí dí wọn wájú ó fẹ́ dídí dí wọn lẹ́yìn ọlọ́run fi èbì gbogbo wọn lójú fún ọ̀rá nàbì tá nàbì fi kọjá lọ. ọlọ́run àbí kí wàá sọ pé àwọn ànábì jogún àwọn àfáà jogún àwọn ànábì kọ́ wọn kọ náà máa lọ gbé pẹ báwọn tá rẹ tí wọn bá wọn ọmọ adá pẹ̀lú àwọn òrì ọkú wọn lọ lọ wọn rọ ọmú wọn rọ ọmú torí pé lẹ́yìn ní ìsìnkí náà máa ń pè mọjìzà nínú mọjìzà ti nàbí sallallahu alaihi wa alihi wasallam. Ali bin Abi Talib bíi oríṣiríṣi àlọ́ ní àwọn ọ̀tá Islam àti sunna ni wọ́n lọ́mọ ẹlẹ́sẹ̀ tí ò sóòtọ́ ń bẹ̀. nínú rẹ̀ ní ọ̀rọ̀ àwọn ṣíyà wọn ṣé à ń kankan bẹ tánàbì gbé pamọ́ sọ́dọ̀ àlè àtàwọn míì tó fara pẹ́ nínú àwọn ará ilé rẹ̀ àwọn àṣírí nípa Islam ọwọ́ àtànàbì gbé pamọ́ sọ́dọ̀ wọn tó ẹ pé àwọn nìkan náà mà ẹlòmíràn mà nínú rẹ̀ wọn náà ni àṣírí pé ànábì sallallahu ó fi ìmọ̀ kan kọ́ àlè àtàwọn tó jọ bíi Ibn Abbas nǹkan kan tó ń jẹ́ mọ̀lẹ́bí fanabi sallallahu alaihi wasallam ní ìmọ̀ tí ẹnìkan kan ò mánú àwọn sàhábà àwọn ṣíà ní ti ń dán gbogbo rọ̀ yẹn wò. àtìgbà nàbì ti gbé ìwé ńpamá ọwọ́ àwọn èèyàn lásán lọ́wà àti Abbas bàbá Ibn Abbas àtàwọn ọmọ ya Ali tó àwọn eléyìí nìkan lọ́mọ tó gbogbo àwọn ọ̀rọ̀ wọn náà làwọn ọ̀rọ̀ tí wọ́n ń pa tẹsán káwọn ṣí àtiwọn tẹ́lẹ̀ náà pàápàá jùlọ Abdullah ibn Saba al-Yahudi náà kó lọ́ọ́ dá ṣí àlẹ́ Abdullah ibn Saba al-Yahudi Yahudi nípìnlẹ̀ rẹ̀ wọn náà gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn kiri yóò ní gẹ́gẹ́ Pọ́ọ̀lù lọ́wọ́ da ìjànpè ní ẹ̀sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù làáfin máa sọ pé ọmọlẹ́yìn Pọ́ọ̀lù nítorí pé àwọn doctrines tí Pọ́ọ̀lù mú wá ni wọ́n ń tẹ̀lé dòdò sòkèésì ẹ̀sìn kan tọ́lọ́run ti rán ànábì Ìsá ni wọ́n ń tẹ̀lé tòbẹ́ẹ̀ ni Abdullahi ibn Saba al-Yahudi òun ló fìlànà ṣí àlélẹ̀ òun gangan ló lọ kó àwọn èèyàn dìde tọkọ wọn kọ kúkọ láti takò Usman títí tí wọn fi pa Usman bin Affan so oríṣiríṣi rọ ni wọn pa tán lọ́mọ àlè lẹ́sẹ̀ nínú rẹ̀ nínú nípa àwọn kan nu wọn ni ní àlè yògán lọ́lọ́ náwọn Rafida wọn ní àlè yògán lọ́lọ́ ìgbà tí àlè yògán gbọ́ bẹ́ẹ̀ ah, burúkú ẹ ti fi ẹnu sọ nítẹ́nìkan sọ́rí ó sì ti dájú pé ìyà tí ẹnìkan jẹ́rí ti tọ́ sí yín báyìí ó wá pa ẹni tó jẹ́ ẹ̀ṣọ́ rẹ̀ ó pa láṣẹ ó ní ká gbẹ́ kòtò kan dáná sí i gbogbo ẹni tó bá ti ní àléyò lọ́lọ́ wọn máa sọ sí kòtò wọn máa jóná ìgbà tó bẹ̀rẹ̀ sí ní dà wọ́n sínú iná láwọn ọ̀daràn má ti má lómi ìdéwájú náà náà pé yẹs mo ṣẹ̀ṣẹ̀ wàá gbàgbọ́ pé wọ́n lọ́lọ́mba ni torí pé ànábì sọ̀rọ̀ bá àrísọ náà sọ pé nìkan ò tó láti fi náà fi jẹ̀yàn yà àfọ̀bá tó dáná àbẹ́rẹ́ nǹkan mọ́ àlẹ́ ọ̀bá tó máa ń tí ó sì máa náà sọ pé falamma ra'aytu al-amra amran munkara àbí amran munkara da'awtu qumbura nígbà tí mo rí pé ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ ti ṣẹlẹ̀ mo wá pé kóńbòr kóńbòr òun náà ni ẹ̀ṣọ́ tí ó jó lórí àwọn ẹ̀ṣọ́ lọ́dọ̀ àlè mo pè pé ẹgbẹ́ kòtò ẹ̀dá náà sí sísọ síná tá a tún bẹ̀rẹ̀ sísọ wọn síná wọn bá tún ní àti ẹ̀wà sẹ̀sẹ̀ gbanú torí pé anabi sallallahu alaihi wasallam ọlẹ́nìkan ọ̀tọ́ pé kó finá fi jẹ̀yán yàn àfọ̀bátọ́ dáná bọ́ọ̀bá tó ti dáná àtúrí nínú àwọn ṣíà gbogbo àwọn eléyìí àwọn tá a sọ àwọn golat golat ṣíà àwọn alárekúndá àwọn tó ti gun gírí kọjá ewé àwọn aláhọ̀kángun nínú àwọn ṣíà rẹ a rí nínú wọn àwọn ìjọ tó sọ pé màláìka Jibril ló ṣàṣìṣe nítorí pé Ali ibn Abi Talib radiyallahu anhu lọ́lọ́run rán sí i àmọ́ nítorí pé ànábì sallallahu alaihi wasallam wọ́n jọra gidi pẹ̀lú àlì ni màlíkà sì wá sì wọ́n mú abẹ́rẹ́ nǹkan mẹ́ wọ́n bá lọ gbé sẹ́fọ́n ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tó ti ṣe pé ta ni wọ́n rántí lọ́dọ̀ àwọn òpùrọ́ burúkú àwọn ọ̀daràn adékútà yìí àti sàtìsẹ́ bá wà bá lórí ta ànábì sallallahu alaihi wasallam adékútà ànábì Nuh náà kìí ṣe Musa kìí ṣe Isa wọn rán sí kìí ṣe Sulaimana kìí ṣe Dawud kìí ṣe Zakariya kìí ṣe Yahya kìí ṣe Ayub kìí ṣe Shuaib ajẹpẹntì sáà ti bọ̀ ńkọ́ ọjọ́ ti pẹ́ àwọn ṣe àbúrúkú. ìgbà tuntun yá wọn tún ní àlùwẹ̀sọ yá wà lánàá fi ti sọ àsọtẹ́lẹ̀ fún gbogbo sàhábà tí mo bá ti kú dá ikú àwọn àwọn ètùnà àṣẹríyà nù. أو الشيعة الاثنى عشرية الجعفرية الإمامية يروحون يتوان إيران عراق باكستان في يروحون تطبون دي نجيريا أنا سأيكي أنا يجي سأسوتي لك ني يوم غدير حمد ní ọjọ́ tí wọ́n péjọ sí ibùdágún omi tá à ń pè ní kham nígbà tá à ń darí bọ̀ láti hijjatul wada báyìí bí kó gbogbo sọ̀hábà tó tẹ̀lé jọ́ngbà yẹn wọ́n sì lé ní hundred thousand péjọ yẹn lọ láti sọ fún ọ pé bá ti kó dání ọjà lẹ́yìn mi kíkẹ́ Ali ibn Abi Talib àmọ́ unfortunately màtá náà bí kú tán gbogbo wọn dalẹ̀ torí rẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ gbogbo sàhábà di kèfèrí lọ́dọ̀ ta ni ṣìyà akhzahumullah tọ wọn ní ìwé kan bẹ ọ wọn bí alẹ ìlérè هل خصكم النبي صلى الله عليه وسلم بشيء لم يخص به الناس كافة سنك كان بتانا بدافعين تي وفاوين يا يوب èèyàn ara lè rẹ̀ à ẹ̀rọ pé nísìnyí tí yẹn bá ń mọ̀ nípa ẹ̀sìn Islam tá à ń kọ́ yẹn lẹ́sìn á mà ṣàlàyé ẹ̀sìn á mà ṣàlàyé ẹ̀sìn fún gbogbo yẹn so ó yẹ kó jẹ́ pé àwọn ọmọ tiwa à ń tún kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó tún jẹ́ kó tún dìdò ju èyí tá à ń kọ́ gbogbo yẹn lọ nítorí bá méjì kọ́ nítorí tó táwa bá kú ó lè jẹ́ pé àwọn ọmọ ó lè di àyè wa mú dáadáa so ọ̀pọ̀lọpọ̀ ń tá a mà á ti fẹ́ pọ̀ sí wọn la káwọn náà ti mà sẹ́wọ̀n pé báwo èèyàn ṣe máa ṣe nù ǹjẹ́ bẹ́ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam náà wá sí tí àwọn àmà kan ó fi mọ ẹ̀yìn yàtọ̀ sáwọn èèyàn yòókù قال ما خصنا رسول الله صلى الله عليه وسلم بشيء لم يخص به الناس وسكك كان بذا قوى kò sí nǹkan kan tánà gbìdá fún àwa yàtọ̀ sí gbogbo èèyàn yòókù salawatu rabbi wa salamuhu alayhi anábì wa Allahu akbar ọlọ́run ọba ti tún ṣe ó sì tún ṣe gbọ̀nà tó rẹwà jù kò jẹ́ni tó ṣe pé ọkọ àwọn ará ilé ní nǹkan ọkọ ara ó gbé nǹkan kan àwọn gbogbo àlùmọ̀ yòókù ọmọ ń eléyìí náà ó fi hàn pé gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ aṣíwájú fún gbogbo àwọn èèyàn ṣògbó ti yẹ kẹ́ ẹ jẹ́ nù gẹ́sì ọmọ yín lọ́mọ yín so ṣùgbọ́n àwọn ọmọ lẹ́yìn yín ó yẹ kó jẹ́ pé bẹ́ẹ̀ sì máa bá wọn ṣe ẹ ní figbá kan bọ̀ kan nù ẹ ní figbá kan bọ̀ kan nù nítorí pé àwọn náà lẹni tí yóò ṣẹ́kù àbí àwọn náà láàrẹ̀ ni tí ó ṣẹ́kù nù wọn papọ̀ mọ́ àwọn ọmọ yín gan tẹ́kí wọ́n mọ padà tán ntẹ́ balẹ̀ kó yìí ọ̀dà àkọ́dá ni àwọn náà ni wọ́n máa tàn ká lẹ́yìn. tùrẹ́ ló ti jẹ́ pé rí tí olùmọ̀mí kú gbogbo àwọn ẹni tí wọ́n máa gbárùkù ti nǹkan tó ṣe títí tó fi kú tí wọ́n sì tún máa tan ẹ̀kọ́ tó fi máa ráyé ká ẹ rí i pé tọ́pọ̀ jù nínú wọn kí wọ́n yẹ sọ ọmọ tó bí wọn ò ní jọ ọmọ tó bí kẹ́bí gbogbo wa náà ní ìsinmi àwọn sọ pé àfáwa àfáwa àfáwa àfáwa ló bí wa ni ìsìn ló bí wa ìfọ̀ àfáwa náà lọ ó láwọn ọmọ tiẹ̀ náà àfáwa náà láwọn ọmọ tiẹ̀ àfáwa tó wá láwọn ọmọ tiẹ̀ yìí mélòó lọmọ tiẹ̀ sí láti ẹ̀ ti fi promote ọkọ rẹ̀ káti ẹ̀ fi mọ̀ pé bàbá wọn exist rè ó lè má ok bó a jẹ́ pé gbàtà lọ sí olódò àfààyàn àfààyàn wọn ń fi ẹ ń fi ìlara ìtara ń fi bá wa ṣe àti kọlọmọ dọmọ rẹ̀ mọ sọmọ ẹlòmíì kò fà wá mára kò sì ṣe pé èèyàn làwa náà ṣé lónìí sọ pé kí ni ọlọ́run lọ́kọ́ wa jẹ́ òwe sá àfa o mo rò pé yíwa fa àwọn èèyàn tẹ́ẹ̀sì tẹ́ẹ̀ jàǹbá wọn nítorí yẹ kí wọ́n mọ̀ nígbà wọn fi wọn sípò ẹ̀ tó fẹ́ kọ́ ẹ kọ́ wọn ẹ rí i pé wọ́n ó sì ọmọ fún yín gbà mí lọ wọ́n dúró tì yín ju àwọn èèyàn yín lọ irú ẹ̀ lọ́lọ́run fún anábìwọ Muhammad tó bá tẹ̀ wáá jẹ́ pé àwọn ọmọ náà lásán là ọmọ rẹ̀ mélòó ló kù lẹ́yìn ànábì tún kú oṣù mẹ́fà Fátímà náà kú sẹ́wọ̀n pé bí ọ̀gá jáde ti gbogbo àgbá ńlá yìí adẹ́pẹ́ tó mú wá gbọ́ yóò ti parun yóò ti parun dànù sọ eléyìí jẹ́ báwọn sọ wọ́n ní kò sí nǹkan kan o sànàbì sallallahu alaihi wasallam tó fi tó fi tó fi kọ́ wa tó fi pamọ́ sọ́dọ̀ tiwa yàtọ̀ sí gbogbo àlùmà illa fi qirab illa ma fi qirab sayfi àyàfi ti ń bẹ nínú nínú apò ìdààmì ilé ìdààmì nǹkan kan bẹ́ẹ̀ bọ́yá ẹlòmíì ọ̀mọ̀ ń parí àmọ́ pé nǹkan mi wá wá yàtọ̀ sílé yèmí ọ̀mọ̀ àṣírí nǹkan náà mo ti fẹ́ tú ní pé a nìkan náà kò sí kankan má mi àṣírí nǹkan tí mo rò pé ó fi pamọ́ sí wa lọ́dọ̀ náà mo fẹ́ tú ní ثم أخرج صحيفة ní Ali bin Abi Talib bá mú ìwé kan jáde ìwé tán sọ ń gbà yẹn kì í ṣe pé òbí pàtí irú tiwa o awọ awọ tí wọn kọwé sí fẹyìdà fi ha mọtò abábánú rẹ pé tí wọn kọ ọbẹ ni pé anabi sallallahu alaihi wasallam sọ pé la'ana Allahu man dhabaha li ghayri Allah Ọlọ́run la'ana gbogbo ẹni tó bá du ẹran fún kàmí tó yàtọ̀ sí Allah la'ana Allahu man saraqa manara al-ard ọlọ́nla náà gbogbo ẹ̀ tó bá di àmì ilẹ̀ ẹlẹ́kẹta làánà allahumma làánà wàlídàyí ọlọ́nla náà gbogbo ẹ̀ tó bá ṣépè fún òbí rẹ̀ méjèèjì ẹlẹ́kẹrin làánà allahumma awa muhditha ọlọ́nla náà gbogbo ẹ̀ tó bá fàyè gba aládàáda lẹ̀ àwọn nǹkan mẹ́rin ẹ dákú ìdẹ́tí bẹ́ẹ̀ náà dáhùn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà làwọn èèyàn sallallahu alayhi wa sallam. alákòókò wọn ni la'ana Allahu man dhabaha li ghayri Allah ọlọ́run làánà gbogbo ẹni tó bá du ẹran fẹ́lómi tó yàtọ̀ sí Allah ẹran dúdú ìjọsìn kò yàtọ̀ sí rúkú àti sujud kò yàtọ̀ sí ọ̀sọ̀dẹ̀ kò yàtọ̀ sí az-zakah kò yàtọ̀ sí al-jihad al-amru bil-ma'ruf wan-nahyu 'anil-munkar. yàtọ̀ sí àdúà yàtọ̀ sí azikir torí ẹ̀ ká du ẹran ara àjọsìn báwo wá ni dúdú ran owó ṣe já sí pàǹfin sẹ́sì òun náà ni pé gbogbo ẹran wa tá a bá ti fẹ́ dú àmàdù fún Allah nítorí wọ́n sọ pé láàánà Allahu man dhabaha li ọlọ́run láàánà gbogbo ẹni tó bá dú ẹran fún nǹkan míì tó yàtọ̀ sí Allah a jẹ́ pé dídú fún Allah ó ní ìbádà. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له adu ẹran wa fún allah mẹtẹmú àkọ́kọ́ nu tóbi dẹpọ wà lórí tawhid gbogbo ẹran tó bá fẹ́ dú wà á máa dú fún allah wa in kana bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run bò ní jẹ ẹran rẹ̀ ọlọ́run bò ní mú ẹ̀jẹ̀ rẹ̀ àmọ́ gbogbo ẹran tí ó bá tọ́ sí wa pé ká jẹ a gbọ́dọ̀ dú fún allah á sì tún du bísímìlà lórúkọ Allah adu lórúkọ Allah kò túmọ̀ sí pa adu fún Allah adu fún Allah kò tó láti múni má sọ pé bísímìlà mo rò pé torí pé ní ìsinyìí ẹnìkan ọbẹ̀ dúnra fún Ṣàngó ọ wá ní rí nǹkan mẹ́rin ọfẹ dúnra fún ṣéwù kan bísímìlà ọfẹ dúnra fóró bísímìlà fún mọ́wúlì bísímìlà fẹ́gún bísímìlà abẹ́rẹ́ nǹkan mẹ́rin kò dú fún Allah wọ́n láti ó dú lórúkọ ọlọ́run sẹ́ẹ̀ jẹ́ àgbọ̀dọ̀ jẹ́ tọ́ ẹnìkan ọfẹ dú ẹran tiẹ̀ fún Allah walakin ó ní ní orúkọ jésù àníjẹ lórúkọ àwọn òkè mẹ́tẹ̀ẹ̀ta tó gbélé ró eh, fẹjẹ ọlọmọdé àwọn jẹjẹkújẹ lórúkọ àwọn alálàálẹ yìí eh, fẹjẹ ọlọmọdé àwọn jẹjẹkújẹ sọ àwọn nǹkan agbọ́dọ̀ kéèké túnbẹ ló ti jẹ pé nǹkan ṣe béèrè kẹrù bà mí wà láàyè ọ̀tọ̀ ó fi làákà ìṣe ó ní nísìnyí afẹ́ jẹran àwọn ẹran tó sì ń ta lù wá àmọ́ bá ti lè mọ èyí tọ́tọ́ àti ètí ọ̀tọ̀ ìlú wo lẹ́wà ó dà pọ̀ lùtọ́ wà mo ní à ah, ẹ sì sẹ́ni o ẹ lọ sísọ àwọn alápàtà ẹ̀yàn investigating committee ikọ̀ àfimúfinlẹ̀ láti lọ wo bóun ń pẹran fáwọn èèyàn jẹ́ lùyìn ẹ̀tọ́ yín ni nítorí pé wọ́n pe kínní kan ní consumption àbí consumers right ẹ̀tọ́ àwọn ẹni tí ń jẹun ẹ̀tọ́ àwọn ẹni tí ń jẹ ntẹ̀ǹsẹ̀ ẹ̀tọ́ àwọn ẹni tí ń lo ntẹ̀ǹsẹ̀ wọ́n lẹ́tọ̀ ẹ má fún wa wọ̀jẹ ẹ má fún wa jẹkú jẹjẹ tó alẹ́tọ̀ láti lọ bí tẹ̀mí àti pẹ̀rẹ̀ sẹ́yìn tó fún Allah òní lórúkọ Allah sẹ́yìn pé tẹ̀ bá dé ibi tó ti du tẹni tí ẹ ń dún fún Allah ní lórúkọ Allah ẹ sọ èdè tá a gbọ́ ọ̀dà tẹ́ ń dún fọlọ́ lórúkọ ọlọ́ àmọ́ lórúkọ ọlọ́ pèwó tún ní tẹ́ ń dún fọlọ́ sọlọ ní ọ̀hún ara ni sọlọ ní ọjọ́ ẹni mo yé wa ibi tí a ti kí ìjẹkújẹ gan lọ́pọ̀lọpọ̀ ẹran tán fún wa jẹ so I need láti ẹ̀sìn lè mí sí àwọn ẹni tí ń pẹran ńlá ọwọ́ pé a ah, mùsùlùmí ló máa ń gbẹ́ran lẹ́wọ̀n ẹ̀ka ìgbà àfẹnijẹ́ ẹsẹ̀ mùsùlùmí rẹ̀ kò tó mùsùlùmí rẹ̀ wò tó nà gbẹ́sìn yẹn. ìgbàgbọ́ náà lè du lórúkọ Sidi Ahmed Tijani Zidi Abdulkadir abẹ́rẹ́ nǹkan zidi Ahmed Rifai táwọn eléyìí náà ṣe bí mùsùlùmí náà lẹ́ pè wọ́n pé tọ́ àwọn náà ṣá kí mo lù ọjọ́ kó gbogbo yín akramakumullah ẹ rí i pé àwọn èèyàn gan wọn wà train wọn máa ń kojú díẹ̀ sí ìdí nu tó fi jẹ́ pé ọlọ́run mẹ́jọ jẹ́ kó gbogbo àti jẹjẹkújẹ á du ẹran fọlọ ẹ̀yẹn gbọ́n tó lọ sọ kó iná sọlẹ̀ àti àti sọlẹ̀ àti wa nusuki àti ẹran tí mò ń pa. wàmáhíyáyà àti tẹ̀mí mi wàmámáàtì àti kù mi lillahi sí Allahu yẹn kí sọlẹ́tì lillah nusuki lillah mahíyáyà lillah mamáàtì lillah torí rẹ̀ lábùjá an tazbah wa anta tazbah lillah la li ghayrillah. gbogbo ẹran tó bá dùn ọmọ dùn pé mò ń dùn fọlọ wàyí ńlá kọtọka jẹ ìyàn mélòó làbí ẹ kọpọlọpọ wa náà gan ọba ti rẹran tó kó sínú ata táwọn kan wá rọ ayọrí sókè pé ẹran gidi mani nǹkan nú ẹran mani ẹlòmíì ti ń datọ ni wọn bí ìrìkẹ dàkún sí ẹdú ẹran yìí lè láàyè kó dàkún ọ̀rẹ́ wọn ò tún lè wá dìdì ni wọn sábò wa subahana allah ilahi laana allah man dabaxa lẹ́gẹ́yìrì la ọlọ́lá àná gbogbo ẹni tó gbé ẹran rẹ̀ fún nǹkan míì tó yàtọ̀ sí allah alákọ̀ọ́kọ́ ni. ìjẹ́sì dúlè lẹ́ ọgbọ́dọ̀ jẹ́ ní Allah tọ́gbà pé kẹ́ ẹ dú òun sì ṣe lẹ́tọ̀ pé kẹ́ ẹ jẹ kìí ṣe gbogbo nǹkan lọ́tọ́ ká pa tó bá jẹ́ ẹran ẹyẹ hudhud haram ní kẹ́ pa jẹ́ ọ̀pọ̀lọ́ haram ní pa wọ́n ń pa húdúhúdà ẹ̀ ń pọ̀ ẹ ti wá pèlú atakalẹ̀ ẹ bá ti so eléyìí bákan náà jẹ́ ṣe bí àwọn ẹranko abìjà ọba pa èyí yòówù ó lè jẹ nínú wa lélẹ àníjẹ àníjẹ sẹ́mi ìdí tíṣẹ̀rí àfihàn amú wa báyìí torí kẹ́ ẹ lè bá a mọ̀ pé ẹ̀yin gbogbo yín gbogbo òsè ẹ̀yin gbogbo ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ti àwa. ọ̀ gbọ́dọ̀ ṣe dábẹ̀ lè rẹ́ ìrìlà. So, la'ana Allahu man saraqa manara al-ard ọlọ́run lánàá gbogbo ẹni tó bá jí àmì ilẹ̀ nínú àwọn riwayat mi man ghayyara manara al-ard gbogbo ẹni tó bá pa àmì ilẹ̀ tó bá padà ọlọ́run lánàá so tí àdéhùn kan bá wá pẹ̀lú gbólóhùn kan tómi wá pẹ̀lú gbólóhùn míì èyí mi èyí èyí kejì lẹ́ẹ̀ máa fi túmọ̀ eléyìí tàkọ́kọ́ jíjí tágbà lérò ń bẹ̀rù ni pé yíyí padà nísìnyí wọ́n ra lẹ plọ́ọ̀tì kan ẹlòmínà ra lẹ plọ́ọ̀tì kan ẹlòmínà ra lẹ plọ́ọ̀tì kan wọ́n á rà á tẹ̀léra wọn lọ́ba wọn àwọn ọ̀dàlẹ̀ wọ́n ti bá yín wọ̀n sixty by one twenty fifty by one hundred twenty five by fifty àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kálukú ti má tiẹ̀ kálukú ti wá sàmì sókè hmm, lóru kan lẹ́nìkan kan bọ́ bẹ́ẹ̀ gbogbo pọ̀pá tẹ́ rì má lẹ́tẹ̀ fi gúnlẹ̀ lọ́wọ́ kan wá sún ni ó sún tiẹ̀ mánú sí kí tiẹ̀ ó lè fẹ̀ sí lódì wọn ẹsẹ̀ márùn márùn ó sún tiẹ̀ mánú ọlọ́nla náà gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá fi lè yí àmì ilẹ̀ padà ọlọ́nla náà wọ́n ṣe bẹ́ẹ̀ ń gbà mí blọ́ọ̀kù tẹ́ máa láti di mákètì ilẹ̀ sí yín wọ́n kàn máa mọ̀ wá kó wọ́n kó kíni dígà wọ́n kóbó wọ́n fọ̀ ní ó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nu sódà tí ń tẹ́ pè lámì tẹ̀sí sórí lẹ́yìn ẹ̀yìn sì lè má débẹ̀ fọ́dún mẹ́ta sẹ́wọ̀n kọ́ ló ń bó aláṣírí jùlọ lọ. tó wọ́n kọ́kọ́ fọ ojú ti pa pa pa pa pa búlọ́ọ̀kù yẹn lọ́ọ́ ti dé ipa yóò ti di kíni yóò di kíni kọ́ kàn ápò mẹ́rin wọ́n kàn mọ́ gbogbo ẹni tó bá ti bẹ́ẹ̀ ọlọ́nlànà ẹnikẹ́ni tó bá pa àmì ilẹ̀ dà ọlọ́nlànà tẹ́lẹ̀ yìí ti mà pé ilẹ̀ gan tẹ́lẹ̀ nà ẹni bá gba ilẹ̀ lọ́dọ̀ ẹlòmíì nígbà àbòsí nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam ẹni tó gbà yẹn iná ni wọ́n fi fún lọ́rùn tó bá dúdú ọ̀gbẹ́ni òkè yá mà títí kan lọ gbà. plọ́ọ̀tì kan ilẹ̀ táwa wà yìí àti ilẹ̀ mẹ́fà yòókù ó di mélòó ó di méje déédéé plọ́ọ̀tì kan wọn ò fún ọlọ́run jọ gbèndé pé o lè rí o tó di lẹ́gbàá ẹ dákun àwọn tó jẹ́ pé wọ́n wá ń gba ilẹ̀ ekaas odidi ìlú odidi ìlú odidi ìlú náà pé kí wọ́n bá wọn jọ gbèndé àkùyàmù ètò túmọ̀ sí pé ká tó máa bẹ́ẹ̀ tapá wà ń talẹ̀ kakọkọ ma authenticity bó làwọn bàbá wa ti nílẹ̀ yìí kàn sí pé a kàn lọ kóòtù a lọ ṣẹjọ́ àwa wọn gbé fún a wọn lè gbérọ fún ọ láyè so ṣùgbọ́n balil insanu ala nafsihi basira ojú kèé sókùnkùn kọ́ mọ́ ríran kí ni wọ́n wá sókùnkùn sójú rẹ̀ wọ́n dánú ara rẹ̀ mọ́ wọ́n gbóúnjẹ kalẹ̀ wọ́n kó ẹran sí lóríṣiríṣi wọn ni ẹ máa jẹun ẹ jóúnjẹ yìí ẹ sá ń jẹ ẹ jóúnjẹ yìí ẹ sá ń jẹ kó o sì ń fẹ́ràn adìẹ ya lọ fà ẹlẹ́yà ẹ jóúnjẹ yìí kò sí táàbì sí àfẹ́ dájẹ nù ọlọ́wọ́ fẹ́ tí wọ́n máa fóúnjẹ sòfò ẹ jóúnjẹ yìí ẹ dàkùn ibi tá a jẹ́ dé yìí ní jó òun o nígbà tí èsì pé ràkúnmí ni wá tá a ní táǹkì kan tá a máa kó pamọ́ sí pé ńgbà bá nídìí á tún máa tún jẹ èyí tá a jẹ yìí kó nínú ọmọ màlú ó nù ò lè mà kó yó kó tún máa pé bẹ́ẹ̀ sọ ní kó wọn máa jẹ ebi ebi ní láti máa pa òun lóòótọ́ ebi ní ebi ní láti máa pa kìnnì ó ti yó náà níjẹ mọ́ yó bí kóòtù bá da yín lẹ́jọ́ ibi tá à ń lọ rẹ̀ pẹ́yìn lẹ nílẹ̀ tí bàbá yín ò ní sòsẹ́ máa pé ẹ ti forí gbé jombo ni èyí náà wá ń tà ẹ̀ ń pọ́n tè lábí ọ̀lú kan mẹ́ọ̀ nítorí dájú ni pé ẹ̀jẹ̀ ẹjọ́ tó bá dúdú ọ̀gbìn dàgbé yàrá nígbà àgbà náà bàbá ńlá bàbá ńlá bàbá yín tẹ lónìí lẹ kìí ṣe mùsùlùmí anabi sallallahu alaihi wasallam sọ pé la yarithul muslimul kafir walal kafirul muslim walhamdulilayi ti di mùsùlùmí wọn ní mùsùlùmí ò ní jogún kèfèrí kèfèrí náà ò ní jogún mùsùlùmí how come sẹ́wọ̀n pé mbẹ́ fáìlì ọjà gbèsè gbèsè lórí <laughs> torí ẹni tó yí àmì ilẹ̀ padà ọlọ́run lànà ọlọ́run lànà yìí máa ń ṣẹlẹ̀ gán ẹni tó talẹ̀ fún yín onítùlọ̀ bùkù ní ìsìká pé èèyàn mẹ́wàá ra plọ́ọ̀tì níbi bíbá ẹ̀ nísìnyí ten plots tẹ́ bá ti lè jáfara tẹ́ wàá máa ṣiṣẹ́ lórí ẹ̀ táwọn talẹ̀ rí fáwọn ti ta gbogbo lẹ́rí àyíká kò fẹ́ kó nǹkan kan máa ń bẹ wọn á dàbí ọgbọ́n á sùpèsè á sùpèsè á sùpèsè ọ̀kan yọ mẹ́wàá aṣọ di mọ́kànlá orúkọ ẹgbẹ́ tiẹ̀ níìsín nínú forty five èyí one fifty ẹ̀jẹ̀ aṣọ di forty five sáà pé five five six sáà bá yọ lọ́nà mẹ́wàá ó di kíni fifty omi ìyọ àbí ọ̀yọ́ ọ̀yọ́ ó tún lé so eléyìí tí ó sì gùn náà wọ́n tún yọ náà wọ́n bá ilẹ̀ kan ti yọjú mẹ́ ọ yọjú báwo kò sí mẹ́tẹ́lẹ̀ má béèrè. gboro lòun àmọ́ ó wà strategic area tóró ni wọ́n mú síbi tó kángun tó jẹ́ kínni tó bọ́ sójú gbàrà wọ́n máa fi stone plot àbá gbogbo olùjàmbá wà fún mi wọ́n ti yá mi lẹ̀ padà irú ẹ̀ náà ló lórí ibú tó sọ̀nà kéèyàn mẹ́jọ ra plot ẹ̀yọ̀ kan ó lè. fẹ́ẹ́ pé wọ́n ní àgbà tẹ ẹja fara ni ẹ̀yìn ọ̀já sí ni já sínú ẹ̀rẹ̀ nítorí pé kò níbí yìí wọ́n máa ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ dáadáa tó bá já fara wọ́n lè ta ilé kan fún èèyàn mẹ́ẹ̀ẹ́dógún wọ́n sì tún lè ti ta ilé fẹ́nìkan kó jẹ́ pé tọ̀ miskin miskin miskin miskin àbílẹ̀ kò rówó tí ó fi wá develop ẹ̀ wọ́n bá tún ta fẹ́ lóun pé wo tílé ọba ti hù lórí rẹ̀ láàrin ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́ta sọmọ kí tí wọn náà bá ti ràn nǹkan bẹ́ẹ̀ kó tètè fura ṣé lélẹ̀ wù ń bẹ̀ láàrin ọ̀sẹ̀ mẹ́ta kò lè wù o èmi ọmọ ibi tí ń wò owó sí o orí ìtẹ́ ni wọ́n ti fa àgbà ìgbà tí wọ́n bá ti sáré lọ rọ́ọ̀ṣì tó ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ ẹni tó nílẹ̀ bá dé wàhálà bẹ̀rẹ̀ ọ̀talẹ̀ yọ̀ọ̀rọ̀ ayọ̀ ẹsẹ̀ kó mẹ́rin ẹlẹgbẹ nìkan nu fámìlì lọlọ dẹsẹ wò àwa gan wa láti gbà yà rí bàbá ẹ̀yin lẹ fọsí wẹ ọgbẹ ìwé pé fọsí wẹ òun ò sí ní fọsí owó ló sì san <laughs> ẹni bàbá bàbá ti di ẹni tó jẹ ẹran dára akramakumullah ẹ má ẹ má dàn wò ọlọ́run ọba ọ̀fẹ́ ọlọ́run ọba ọ̀fẹ́ ẹ má yí àmì ilẹ̀ padà níta àmà níta nìkan ẹ má dẹ̀ gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé ní àwọn àlùkò kan ẹ̀rí láyé jọ́ ìjọba máa ń silẹ̀ mú bí ìgbà tí lẹ́yìn olóluwa pápá ń gbàdá gbófin rọ́kan jáde pé gbogbo ilẹ̀ tìjọba ni so ẹni tí wọ́n múlẹ̀ lọ fún secondary school secondary school mi ọlọ́lọ́mọ hectares tí wọ́n mú fún gbẹ́gẹ́ tí wọ́n bá fẹ́ dá yunifásitì ilẹ̀ gan láwọn kọ́ńtírì mi ó tó àwa mú fún common secondary school àwọn baálẹ̀ tí ìjọba wa gbalẹ̀ lọ́wọ́ wọn ń gbà wọn àwọn tí wàá ta gbogbo ilẹ̀ tí wọ́n ta wọ́n wàá tìjú sí àwọn ilẹ̀ tíjọba gbà tó fi ṣe secondary school àwọn àmọ́ pátá látẹ̀yìn ẹ tètè máa kọ́lé o tètè máa kọ́ o tètè máa kọ́ o àwọn wọn kàn gbà lọ́wọ́ wa ni àwọn alábòsí jàmbá àjọgbọ́ awakọ̀ ẹni kan ṣe kínní wọ́n ti máa wọ́n ti máa fàtà láti ẹ̀. sẹ́ni ìjọba wa tàwọ̀ agbọ̀n wa bíbí ìjọba náà wà fura pé kí ló ń ṣẹlẹ̀ ẹ gbé katapila ẹ lọ gbogbo lọ́wọ́ àpòjọ. òkèta lọ́yẹ̀ kán kọ́kọ́ mú lẹ́yìn tí ẹ ti sílẹ̀ fún ìjọba ìjọba kọ́lé sí lórí kọ̀kọ́lé sí lórí kí ló tún mọ̀ yín padà bẹ́ẹ̀ kí ló mú yín padà bẹ́ẹ̀ torí ẹni tó bá yí àmì rẹ̀ padà ọlọ́run lànà bákan náà la'ana Allahu man la'ana walidayhi ntọ́fà tí al-Imam al-Bukhari fi má dé tì í wà nù ọlọ́run lànà gbogbo ẹni tó bá lànà bàbá àtìyá rẹ̀ èébú bàbá àtìyá wò sí lẹ́nu wa à ń bọ̀ síbọ̀ sí èpè à ń bọ̀ síbọ̀ sí èpè bàbá ẹ màmá ẹ a'udhu billahi minash shaitani kódà bàbá yẹn ò nídìí kó ṣépè fún tóró ti ṣépè lura rẹ̀ bá ìyá yẹn ò nídìí kó ṣépè fún ó ti fọwọ́ ara rẹ̀ gbé wàhálà tiẹ̀ bá èpè òbí kò sí lẹ́nu ọmọ òbí ò nídìí káwọn náà tún ṣépè ẹ̀ nídìí ìgbà míì ẹlòmíì máa bú bàbá àti ìyá rẹ̀ tí ó rò pé òun sọ̀rọ̀ gidi o wípé ìdìde tèmi náà dìde ní ìsọpé ní kàwé àwọn pé wèé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àlùjáná ní ìsọpé ní kàwé tí mo fi wá jó ti ọwọ́ bàbá ni ọ̀ràn mi lọ sẹ́wọ̀n kó ti bú bàbá rẹ̀ wá kó ti bú bàbá rẹ̀ ok bàbá rẹ̀ sá ti bí ọ kí ló dé ńgbà tí wọn náà dàgbà tó ọmọ pé léèwé wà ẹ̀fẹ́ ń ṣà kí ló dé tó ọ̀ràn ara rẹ̀ sẹ́yìn ọmọ pọ̀pọ̀lọpọ̀ ní ìtútọ́ lọ sí sukùl ló ń rárá so ọ àmọ́ fojú aláìdáwó bàbá rẹ̀ bí ó lè ti wo síbò ti bí ọ rí ọ tọ́jú rẹ títí o fi bàlágà so ìwọ náà kárí ọba ni máa bá tẹ̀sùn ẹlòmíràn sọ pé ìyá mi èyí sọmọ dáadáa tó ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣerú nǹkan báwọn tí wọ́n sì ní kọbi ara sí táwọn ń ṣe pé aburú lélẹ́yìí ẹ̀já sọ ẹnu wa ọ̀ gbọ́dọ̀ lánàá àwọn òbí rẹ kódà kóbi rẹ kọjá káfíìrì kọjá kò ń lọ́gá àwọn ọ̀tọ̀ ọlọ́run ọ̀ gbọ́dọ̀ lánàá torí òun ti jẹ́ òbí tiẹ̀ òbí rẹ tó ti wá jẹun ó lè kó bọ̀ ó jẹ́ pé ọmọ aná lòun kò ní í padà wà lìjánà láéláé ṣùgbọ́n kókó báwọn náà kàkà kọ́ rálìjánà lọ tààràtà ó jẹ́ pé iná ló bá lọ àlìjánà ọlọ́mọṣètò abẹ́ torí ẹ̀ ilé ìjọba àwọn ẹlẹ́kẹ̀rin làánà lọ́ọ̀hù mọ̀n áwà mọ̀ṣẹ́ṣẹ́ ọlọ́ńlá náà gbogbo ẹni tó bá fààyè gba aládàáda lẹ̀ so gbogbo eléyìí náà tún fi hàn wá bí islam ṣe kórìíra bídà àdádálẹ̀ islam ọ̀farama ẹ sì rí i pé lónìí ah, ọwọ́ táwọn èèyàn fi kó bídé àjẹ ó ṣèyàn kàyéfì wọ́n kó jẹ bàjẹ́ ni torí àwọn sọ pé tí wọ́n á ké súnà súnà tẹ̀ ń pariwo làwọn náà bá jókòó tì bùkátà àwọn ò lè bíá nítorí pé súnà pawó bídíà ńkọ́ lọ pawó bàbá gbélé yìí òkè ẹni ọ̀tọ̀ bàbá sọ léyìí ẹni ọ̀dá bàbá wélé yìí ẹni bídà bídà gbogbo ẹ̀ làwọn sì ń kó jẹ́ ń tà wọ́n bí táwọn ti ń rówó ní mọ́lídì ọdún ìjọra ọdún káyókáyó ọdún ẹ eh, wọ́n dín kù gbogbo bídíà lóríṣiríṣi ẹnikẹ́ni tó bá fi lè gba ọ ní àdádálẹ̀ láyè ọlọ́la rẹ̀ bí kẹ́tì wàá lò yín jẹ́jẹ́jẹ́jẹ́ tẹ̀mọ̀rọ̀ àsínà lábẹ́ àgbọ́yé yín tí tó dá níwọ̀n bá bàbá lè má mú yín ọkàn rẹ̀ sì rọ̀. gbogbo ẹni tó bá ti wá tó ló ń fẹ́ máa gbèlú tó náà ti pé òun máa kéwò òun máa kíní ní òkè tọ̀ kí wọ́n bá wá ètò ọmọ gbé kárìn kápọ̀ yíyáni yíyáni bàbá bá ń gbọ́n bídìí àwọ̀ lò tó ẹni tó gbọ́n bídìí àláyè ọlọ́nlànà rẹ̀ ọlọ́nlànà rẹ̀ ẹ̀yẹn wá wò sẹ́yìn náà bá ti làákà yìí ṣé ó bídìí àná máa sábà gbà láyè ní àbọ̀nsúnà wọ́n bí dànù ní gbogbo àwọn àlù pátá korongodo ẹ̀rí pé àwọn bídíà náà máa sábà gbà láàyè lẹ́nu kan bá wọ̀ ọ́ lónìí ìsìn tó ní òun ní àwọn àṣírí kan lọ́wọ́ àwọn àṣírí òun orúgànjọ́ lèèyàn máa sà wọ́n á lọ bá ẹnìkan náà àwọn abẹnugan mùsùlùmí tó lọ bá lò pé òun ní àwọn àṣírí kan tó ń fẹ́ fi ṣe wọ́n láǹfààní òun sì fẹ́ dákan wò lójú rẹ̀ lálẹ́ òní tó wọ́n bá pàdé láago méjì lóru ní máa ń sè ń sà ní máa ń sà nínú èdè wọn wọ́n bá ní ọ ọjọ́ ọjọ́ júdá lọ sẹgbà fún mi máa gbélé máa gbélé irú àwọn tá à ń fẹ́ lẹ̀ yìí àmọ́ ìwọ wá dé wọ́n ní kó báwọn èèyàn sọ̀rọ̀ ní mọ́sálásí ìlú ńgbà wọ́n parí sọ̀látùl jumu'ah wọ́n ẹ̀yin èèyàn alálejò a ah, sì ti fẹ́ kẹ́ máa lọ lé afẹ́ kí wọ́n bá wa sọ̀rọ̀ ṣẹ́jú márùn lẹ́yìn sọ̀láṣí olùjùmọ̀ kí ẹsẹ̀ ká tó ṣẹ́jú márùn lẹ́yìn pé bídà lé lẹ́yìn so ni wọ́n bá sì sọ̀rọ̀ ọba nítọ́ alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd jama ó pàtàkì kíkà di sunna anabi mu. ẹ̀rí tí gbogbo ó ti máa wúra pé àwọn ọmọ tá <laughs> à ń wí ni wọn ẹrí ìgbàwó ti ẹ ìmọ bàbá ibo ni ibo ni mo lẹ bá lẹ ní bá ń wáyè sílẹ̀ ìdúró bọ bẹ́ẹ̀ bá wò ó ayé ti tẹ́lẹ̀ <laughs> subhanallah so aládàáda alẹ lọrẹ o ọlọsìn làánẹ ni ti máa ń gba aládàáda alẹ láàyè ìmáàmù kan olùkọ́lọ́ mẹ́tò wọn sóore dára àwọn èèyàn ní kọ́ sá wò ó ní gbogbo ẹni tó bá ti wá lu àwọn tó jẹ́ mùsùlùmí tó bá ti ẹ̀já àfá ló máa gbà láyé ó máa bá pé kó bá wáyé mélòó mùsùlùmí tó wá lu àwọn kó bá wáyé ẹ gbọ́dẹ́lé àkọ́kù ni àwọn lọ tún bẹ̀ ṣe kó sá máa gbé bẹ̀ káwọn èèyàn pọ̀ pàápàá àwọn àfáà tó máa ń pa ẹ̀sìn ó ṣe kínní òun náà wá ń sọ ni wọ́n á ń complain pé gbogbo àwọn ẹni tó ń gbà bá wọn ó fojú àfa àwọlé kọ̀pẹ́ kò dìnnà ní bá ń ṣe gbájú ẹ̀ òun náà bá di ẹni tí ń pawọ́ dà tó làwọn sọ fún jọyọ̀ pé anábì sọ̀rọ̀ bá àdìsọ́là sọ pé ọlọ́run làánà gbogbo ẹni tó bá bá ìgbà ládàá lẹ̀ ẹ̀sìn máa pé irú ẹyẹ lẹ̀yẹ wọ̀tọ̀. ẹnìkan nìsín ọ wà lù wọ́n sì ń ẹni tí wọ́n lè wá tí wọ́n bá fẹ́ gbèlú yìí ó yẹ kí wọn náà kó kó kó gbọ́n débi wípé wọ́n mọ̀rú àwọn àbéèrè tẹ́ ẹ lè bí tẹ́ẹ̀fì mọ̀rú ẹni tó jẹ́ ká má kọ́ra ìjókòó nínú ìlú lọ. nítorí pé tó bá ti ráyè padà wá lé lọ́la yóò ti mí táwọn kan la. ìbàjẹ́ yìí ò ní kò mbẹ́ torí ọlọ́run láàánú gbogbo ẹni tó bá gba aládàáda alẹ̀ láàyè àwọn olùmọ̀ àwọn wa sọ pé kìí ṣe pé ẹni tí ó ṣe àdádálẹ̀ ikú ṣe bídàá nínú ẹ̀sìn lásán o àwọn nǹkan mìíràn tún wọ ọbẹ̀ o bí nísìnyí báyìí wọ́n lọ gba ẹni tí ń bá àwọn èèyàn fárùngbọ̀n wọn dànù ọlọ́gbà láyè tó fi wọlé. Mr. Baba ṣe ń fárùn àwọn èèyàn dànù náà lò wọlọgba láyè tọ èèyàn wà bẹ̀rẹ̀ wọlọgba bàbá tó ń ta mísíkì láyè tó fi wọ ìlú tó fi wà dúpọ̀ táwọn èèyàn fi rétí bora wọn náà wà bẹ̀rẹ̀ o wọlọgba arábìnrin àbárakùnrin tí ń bá wọn lẹ́rún márùn tó fi sísà bọ́lọ́ gbaláyè wọn náà wàá bẹ wọn o wàhálò màjàrà gbogbo nǹkan tó lọ sí ilé wọ bẹ gbogbo ẹni tó bá gbà wọn láyè tí wọn fi wálé tí wọn fi ń tẹsẹ̀ ọwọ́ wọn wò ó lè bọ́n bẹ ọlọ́run làánà ẹni tó gbà wọn láyè. lábẹ́ àwa wá nílé àwa láwọn shops business center lára rẹ̀ a gbọ́dọ̀ wá gbogbo òyìnbó dáàbà gbà tí òfin ní jẹ́ pé ńtọ́ takò tọ́lọ́ ni wọ́n máa ṣe láwọn ṣọ́ọ̀pù wa nítorí pé tí a bá fi lè gba ẹni tí wọ́n máa ṣe ńtọ́ takò tọ́lọ́ láàyè nínú àwọn ṣọ́ọ̀pù wa bí ẹni tí wọ́n máa conduct church nínú ọ̀kan nínú àwọn ilé wa àbáwọn business center wa tá a dálẹ̀ la'ana Allahu man awa muhditha abájẹ́ gba ẹni tí wọ́n máa conduct bet bet bet bet bet. bet oríṣiríṣi tẹ̀ ti mọ̀ so ẹni tí ó máa kọ̀ńdọ́kì bẹ́ẹ̀tì níbẹ̀ òun náà kọ́ èèyàn ti wá bẹ ọlọ́run lánàá yẹn wàhálà ló máa jà wá àti gbogbo nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí ẹ ẹja kéè sára o ó dájú ike tí onílàákàyè tó bá gbọ́ irú àwọn nǹkan wọ̀nyí yóò sì làákàyè yóò sì máa pé òdodo ẹni dáná bí sallallahu alaihi wasallam ti fi mọ̀ wá oríire ń bẹ fún gbogbo ẹni tó bá gbọ́ tó tẹ̀lé aburú yóò sì jẹ́ tẹni tó gbọ́ tó fetí pàlàbà rẹ̀ àdìsí ọjọ́ àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ nínú ìjọ pé Imam Muslim àtàwọn míì ni wọ́n gbé jáde subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu. ní abẹ́ program kò dáadáa ẹni tó bá sponsor program tó ti máa sọ̀sọ́kúsọ tó ti máa wéwèé kówèé tó ti máa takò ẹ̀sìn ọlọ́run tó ti máa takò súnà nàbì sallallahu alaihi bẹ́ẹ̀ gánà ni ọlọ́run láàánú ẹni tó gba aládàádáálẹ̀ láàyè nítorí pé tí ń sọ lábẹ́lí tẹ́nìkan kan ọ̀gbọ́ wọ́n lọ́ọ́ gbé lórí atẹ́gùn ọlọ́run láàánú rẹ̀ náà. níbèrè ìbéèrè pé ṣé kò sọ ṣé kò fi ṣé kò tó fún àwọn òbí àwọn tí táwọn bá ṣe ọ́dà wọn kí wọ́n fáwọn ní ìlú wọn. ṣé kìí ṣètò àwọn ni pé táwọn bá ń ṣiṣẹ́ lọ́dọ̀ òbí ẹ̀tọ́ wọn ni màá wọ́n fún wọn lówó oṣù wọ́n fún wọn lówó sí àwọn tó ní tóbi bá kú nísìn wọ́n kó owó òbí ni gbogbo ẹ̀ nà. wọ́n gbé ṣe ìjọba àwọn káwọn fọ́lọ̀ olùmọ̀ọ́ká pẹ̀lú àwọn ìlú àtijọ́ náà ti táwọn dẹ́rẹ́ pé pé àwọn táwọn tó máa ń gbọ́rọ̀ wọn náà wọ́n ti fà láwọn ọ̀rọ̀ ẹ ẹnikẹ́ni tó bá fẹ́ máa tẹ̀ lọ́rọ̀ rẹ̀ ẹ rí i pé kò ní jójó tì tó bá di dọ́gbẹ́ndàlùkìyàmù

tẹ̀sí pé nǹkan tó lọ ẹ̀kọ́ tà nábì lọ́dọ̀ rẹ̀ kó gbọ́dọ̀ dín lọ́nà náà láti tún gbọ́rọ̀ ẹlòmíì náà pápá jùlọ ẹ̀yìn ọ̀mọ̀ tí a tún lè gbọ́rọ̀ ẹlòmíì náà nà. pé àwọn òkè ń ṣe ìfowópamọ́ àwọn iṣẹ́ àwọn máa yìí. ọlọ́hùn obìnrin tí ìbá ṣe nǹkan oṣù tó sì dàgbà ǹjẹ́ yóò ṣe kí sọ̀rọ̀ lé ọkọ lọ́rọ̀ rẹ kọ́kọ́ kàn bí kó ṣèwádìí kí ni sọ nítorí pé tí obìnrin bá ń ṣe nǹkan oṣù tó bá lọ lé ọkọ àṣírí òtù yóò tún padà dẹni tí wọ́n fi ń sẹ̀tù yóò padà dẹni tí wọ́n fi àdánwò tiẹ̀ tí wọ́n fi ń kọrin tó kọ́kọ́ lọ ṣèwádìí kí ni sọ ìgbà míì ó lè jẹ́ pé obìnrin yẹn ń ṣe nǹkan oṣù irú ìta gbọ́ pé wọ́n ní àwọn obìnrin míì máa ṣe gbẹ́yẹ́ àmà wọn lóbìnrin míì tí wọ́n ti máa ń ṣe nǹkan oṣù èékánná rẹ̀ ní ọ̀pọ̀ wọn lẹ́lòmíì ẹyin ju rẹ̀ ní ọ̀pọ̀ bóòlù tí wọ́n jẹ́ nǹkan oṣù wọn ló bí ma àjẹ́ pé bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe nǹkan oṣù tí ó di lọ́nà sọ̀lá kìí ṣe nǹkan oṣù tí ó di lọ́nà tọ̀wá kìí ṣe nǹkan oṣù tí ó di lọ́nà àti gbé alukur'ani tó rẹ́jẹ̀ ń jáde ní nǹkan oṣù tí ń dìyàn lọ́nà gbogbo eléyìí kìí ṣe nǹkan oṣù ó di ọkọ rẹ̀ lọ́nà láti súnmọ́ gbogbo ìgbà ah. ó ní ọmọ ẹ̀gbọ́n mọ́mí àwọn ọmọkùnrin wà táwọn sáwọn lè fẹ́. ọmọ rẹ̀ ètò sí ọmọ ọmọ àbúrò ó ní í ṣe pẹ̀lú ibo ni àgbọ́yé ẹ̀sìn ti dé lọ́dọ̀ yín nínú mọ̀lẹ́bí yín torí ní yorùbá lẹ́bù àwọn ọmọ sọ pé à ẹ̀gbọ́n àtàkùrò ní fẹ́ra wọn àti bẹ́ẹ̀ kọ́ ni èèmọ̀ lókùtù pẹ́pẹ́ so àmọ́ tó bá kàn gbẹ́sìn yìí kò sí wàhálà mẹ́ ọmọ ẹ̀gbọ́n ó lè fọmọ àbúrò lágbọ́n bàbá ni àbí lágbọ́n àyà náà. ẹ lè ka àmọ́tẹ́ ẹ bá kà sí òrìsọ́ọ̀tù sí ntẹ́yìn fẹ́ pé ẹ̀ nípa rà pé irú báwo ṣe ìsìláàmù ti yín ní ìsìn gàtọ́lọ́ sí gbà wọlé ẹ mà sàdó àtànà bìnnì kẹsì gbogbo wa tó bá ti fẹ́ gbọ́dọ̀ àwọn ẹni tí ẹ̀ ń bẹ̀rù ẹ̀ ń bẹ̀rù aburú wọn ẹ mà sàdó àtànà bìnnì kẹsì lọ́nà tó ẹ pé àwọn ni bẹ̀rù yẹn ní bẹ̀rù wọn. اللهم أجعلك في نحورهم وأعوذ بك من شرورهم tó ajá bó ṣe jẹ. wọ́n ní mọ́sá táwọn bá sùn ní ọ̀gbọ́n tán ìbára máa ń táwọn bá jí àwọn ò lè tó sòkòtà wọn sí wọ́n ní pé ṣé àwọn sì ní ìlú àwọn sì. kódà tí wọ́n ti níyàwó sọ̀rọ̀ ẹni tó bá ti níyàwó ṣòkòtò tí wọ́n tutù bá <laughs> ẹ ọ́ ní sèyá àdúgbò tó mu tutù ọwọ́ rẹ̀ kọ́ ló ti wá so oorun tó sùn ní ńlá làkàlà fóun ṣerékeré tóbi wá di pé nǹkan kí nǹkan lọ́jáde lábẹ́ rẹ̀ yóò lọ fọ́ yóò sì wẹ̀wẹ̀ jánábà yóò máa bá so yàmù rẹ̀ lọ́kọ̀ sí nítòsí. wọ́n ní pé nínú ládùúgbò kan pé wọ́n máa ń dilé ìtàn sọ̀rọ̀ wá sí ìgbà míì tẹ́ sí ni wọ́n ti bẹ̀rẹ̀ tó sáwọn lè mẹ́rin kan káàbọ̀ lọ́dún sọ̀rọ̀ àbúkọ̀ bọ́ọ̀ kan tó sọ̀rọ̀ wá. à ń máa bòrò àmọ́ wọ́n try láti correct gbogbo àdúgbò náà fún ayé ìfisọ̀ láti ráàlì ní pé táwọn bá ń sọ là àwọn obìnrin làwọn ọmọ àwọn kékeré ni àwọn máa ń di lọ́wọ́ mọ́sán ó dẹ̀ máa ń pọ̀ sáwọn lára pé sísọ làwọn. sọlá ti ti bàjẹ́ nù ẹ tuntun bẹ̀rẹ̀ nígbà tí ẹ bá sin mára tó ọmọkùnrin kékeré tí ó ti máa jẹun pé mọ àyàn lọ ẹ kàn wọn mi sítọ rẹ ẹ sì tún sọ láti yín bẹ̀rẹ̀ tó ọmọbìnrin bẹ́ẹ̀ náà ni tí ó ti máa jẹun ẹ fọ ẹ fún ẹ tún sọ láti yín bẹ̀rẹ̀ náà ẹ bá ti mọ̀ pé gbọ́ ọmọ lọ́bẹ̀ lórí sọlá àti ẹ lè di fún dáadáa pẹ̀lú tó nípa tí ìtọ̀ àbígbẹ́ rẹ̀ ò ní rin jáde ń bẹ̀ ẹ máa bá sọlá ti ń lọ náà. ó nínú ìṣẹ̀ríà pé ẹni tó ó fi nǹkan nípìnlẹ̀ bí pọ́pátì àti iléeṣẹ́ tó tóbi ṣùgbọ́n wá sọ fún wọn á yan àwọn trọ́sì kọ́mítì kẹ́ pé wọ́n mójútó àwọn iléeṣẹ́ àwọn trọ́stì tí wọ́n ti já trọ́stì ò ní ṣíà nínú owó olówó àmọ́ tó bá fẹ́ máa gbowó kó wọ́n ṣe trọ́stì eléyìí ọ̀tọ̀ wọ́n máa gbowó iṣẹ́ tí wọ́n ń ṣe àmọ́ kí wọ́n ń ṣíà owó pẹ̀lú ẹni tó lo owó olè ni wọ́n ń pè léyìí náà. wọ́n béèrè pé ṣé ó sọ pé bí wọ́n ń yàn wọ́n mọ́ wọn pín fún yẹn wọ́n pín mọ̀nà àwọn ọ̀sẹ̀ ní pín wọ́n pín oníkálukú ọmọ pín tiẹ̀ tí wọ́n bá ti mọ pín tiwọn ìpín tiwọn ní ṣíà tiwọn nínú dúkìá yẹn oníkálukú ti di ṣíà ọ̀ldà pẹ̀lú iye pàṣẹ́ntéèjì títí ẹ̀jẹ̀ nínú dúkìá yẹn àyè bá a mà a lè fẹ́ tà lọ́la èrè ń ga tẹ̀ ń sọ pé wọ́n ń pín lọ́dọọdún orí bá a ṣe pín lábẹ́ òfin ọlọ́ọ̀ni kálukú ọmọ gba tiẹ̀ nínú èrè ń lẹ́yìn ìjọba òṣèlú subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta. That's the first one.